wọ́n bẹ pẹ̀lẹ́ ní kọ̀ọ̀kan wa lọ́kùnrin wa ṣe lóbìnrin ọlájẹ́ kan ṣoṣo ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala. a máa tẹ̀síwájú lórí àgbéyẹ̀wò síra kìtàbù at-tawhid alladhi nípa ìmọ̀ ọlọ́run ọba lọ́kàn ṣoṣo gẹ́gẹ́ bí tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tí ó bèèrè rẹ̀ lọ́wọ́ gbogbo ẹ̀dá eléyìí ni ń tí a máa tẹ̀síwájú lórí rẹ̀ abẹ́ Allah subhanahu wa ta'ala ó ṣe àlékún àgbọ́yé àti àlékún mímọ̀ fún oníkàlùkù wa. ọlọ́àjẹ́kan ṣoṣo ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àkọlé lẹ́yìn tí a fi máa bára wa sọ̀rọ̀ tí a fi máa tẹ̀síwájú ìbánisọ̀rọ̀ wa òun náà ni báàbù ma ja'a fi dhabhi li ghayri Allah òun náà ni ìjì ẹ̀sìn sọ nípa ìmáa dúró nípa ìmọ̀ dúran fún nǹkan míì ẹ̀kọ́ sí fún ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ẹlòmí lè máa wò ó pé à tí wàá ní bẹ́ẹ̀ bí ìmọ̀ dúran tó wà ní ṣe pẹ̀lú ìmọ̀ṣe ọlọ́run ọba lọ́kàn ṣoṣo náà ni pé àtúrápù ìdúran tá a rí nìyí ìbáàdẹ́tun من العبادات، ìkan nínú àwọn ìjọsìn òun náà ni ìdúran òun náà ló jẹ́ bá a ṣe ń kínu tá ń gba àwẹ̀ tá ń lọ hajj tá ń yan zaka tá ń ṣe dáadáa sáwọn òbí wa táwọn lè jẹ́ ìjọsìn bẹ́ẹ̀ náà ni azabtu ìdúran náà kíyàn dẹran dùbúlẹ̀ yálà ràkúnmí òun ni àbí màálù àbí àgbò àbá àwọn èèyàn tó kéré nínú àwọn ẹran bí adìẹ abẹ́yẹyẹ náà la fẹ́ pa èyí tá a bá ti fẹ́ pa nínú ẹran tó ń bẹ lókè ni tí máa ń fò lókè àbẹ́yí tó dá sí pétọ̀ í máa ń rìn lórí ilẹ̀ nínú igbó. No àbẹ́yìí ti máa ń rìn láwùjọ ọmọnìyàn gẹ́gẹ́ bí àgbò àgùntàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti adìyẹ jama mùsùlùmí àìdú wọn o àfi pẹ̀lú orúkọ ọlọ́run ọba bá a bá dárúkọ ọlọ́run ọba sí wọn lára jama eléyìí eléyìí nígbà míì ó lè múyàn bọ́lọ̀hún wọ orogún nígbà tá a bá dárúkọ nǹkan míì bóyá ẹni lè ó ń porúkọ nǹkan míì lẹ́yìn ọlọ́run ó yẹ mi yẹn nìyí ó dá orúkọ nǹkan míì sí orúkọ èèyàn ní àbórúkọ àlòjọ̀nú òun lẹni yẹn dá sí ilá kó tó lè pa ẹni yẹn nìyí ó ti bá ọlọ́run bàbá òrògùn torí ẹ̀ àkọlé yìí lè wà nínú ọ̀nà tí àwọn èèyàn máa ń gbà bọ́lọ̀ ń wá orogún tí òun náà ni kéèyàn dó ẹran ká pa ẹran nínú àwọn ẹran tá a lẹ́tọ̀ọ́ láti pa ká jẹ ká wá pa ká wá má pa ká má pa nítorí Allah ká má pa fún ọlọ́ ká pa fún òòṣà àbí ká pa fún àlùjọ̀nù àbí ká pa fún màláyíkà àbí ká pa fún omi àbí ká pa fún òkè. Okay eléyìí ni nínú àwọn tí máa fa ìbínú ọlọ́run ọba léni lórí òun náà ni torí ẹ̀ tá a bá dúwọ ẹran tá a bá fẹ́ pẹran ìkómọlá fẹ́ ṣe ni ìyàwó ni àfẹ́sílé ni ayẹyẹ kan sí kejì la fẹ́ ṣe ni nǹkan dùnú kan la fẹ́ ṣe táwa fẹ́ torí ẹ̀ pẹran kódà àwọn tó jẹ́ àwọn alápàtà táwọn náà tó máa ń pẹran tà wọn ò gbọ́dọ̀ mọ́ da orúkọ ọlọ́run ọba sí i lára wọ́n á da orúkọ ọlọ́run ọba sí i kí wọ́n tó pa á eléyìí ni tó jẹ́ ọ̀ràn yẹn nínú ìsìláàmù ni bẹ́ẹ̀ bá wá dá orúkọ nǹkan míì sí i lára bóyá dá orúkọ ànábì kan ṣéwù kan àbórúkọ àlùjànnú kan bísímìyá kàmkàmá ìlú bíkí bísímì jàmjàmá jìlù àbí bísmì kọ̀bùkọ̀bọ́ lílù ló pè sí láà kódà bí yẹn bá ní bísmì muhammadin tó bá dárúkọ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam abẹ́lẹ̀ míì náà nínú àwọn ànábì ọlọ́run tí yẹn bá ní bísmì masih Isa bin maryam ní yẹn bá ní ní orúkọ jésù tó wá fi pa ẹran jama ó ń tọ̀hún ó ti bá ọlọ́run wá orogún torí pé àìdá orúkọ nǹkan kan sí ẹni tá a bá fẹ́ pa nígbà tá a fẹ́ pa àfi orúkọ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala nìkan. lábẹ́ bẹ́ẹ̀ nínú àwọn ìtọ́ka tí Sheikh Muhammad bin Abdul Wahhab rahimahullahu ta'ala tí wọ́n mú wá fún wa nínú tírà yìí òun náà nínú Suratul An'am bá a bá lọ wò ó àyà one sixty two àti one sixty three ọlọ́ba allah subhanahu wa ta'ala ń sọ fún ànábì wa ó pa ànábì wa ibrahim aleyhi salatu wa salam táwọn kan máa ń pè ní abúráhámù ọlọ́ni قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين ọlọ́run wọ Ibrahim alayhi salatu wassalam máa kéde fún gbogbo àwọn tààrán sí nínú àwọn òbí rẹ nínú àwọn mọ̀lẹ́bí rẹ àwọn aráàlú àṣẹ yìí bọ́lá ṣe pa Ibrahim aleyhi salatu wa salam bẹ́ẹ̀ náà ló pa muhammadu eh, Muhammad sallallahu wa láṣẹ yìí náà bẹ́ẹ̀ náà ló pa oníkálukú wa náà láṣẹ yìí kí láṣẹ náà ọlọ́run ní kò kó rinlẹ̀ lórí ọkàn rẹ kó sì máa sọ lórí aha rẹ̀. Ị na pé dájúdájú irun tí ma kí ọ̀ràn yẹn ní náfìlà ní àdákì ní àkífọ̀ ní pé à ń kí ní gẹ́gẹ́ ni àbí mọ abẹ lẹ́yìn ìmáàmù alẹ́ ni ọ̀sán ni ni. gbogbo tá a bá ti ń pè ní irun kò sẹ́ni tá a máa ní lọ́kàn tá à ń fun ó fún tó ju ọlọ́run ọba Allah lọ. inna salati gbogbo irun mi pátápátá wà ní oṣù kí àti gbogbo ìdẹ́ran dùbúlẹ̀ mi ẹran ti ń bẹ nínú igbó tí ń bẹ ní àdúgbò pẹ̀lú wa ewúrẹ́ ni màálù ni àgùntàn ni adìyẹ ni. àbẹ́yì tó ń bẹ lókè sánmà bí ẹyẹ tá a láǹfààní láti jẹ katapọ́ọ̀tù ni wọ́n ipá ni àbí ban àbí akọ àbí arò wọ́n ipá ni gbogbo ẹ̀ pátá gbàtígbà tá a bá pa ẹran tá a fẹ́ jẹ ọlọ́run ọba látòrí rẹ̀ pa orúkọ ọlọ́run lápèsè ilá wàmẹ̀mẹ́ àti gbogbo tí ó máa ṣẹlẹ̀ sí mi lẹ́yìn ikú mi tí ó máa ṣẹlẹ̀ gbogbo ẹ̀ pátá kò sẹ́yìn olúwa mi allah subhanahu wa ta'ala wa mahyaya wa mahyaya wa bákan náà àti tí ó máa ṣẹlẹ̀ sí mi ní ìṣẹ̀mí ayé mi gbogbo ẹ̀ pátá kò sí kankan tí ó kàn wá láyé wa nínú dẹ̀ra nínú dẹkùn nínú ilé kókó kò ṣe yan ọlọ́run ọba wa o òun láti máa gbára lẹ̀ láti gbàfà fọ́lọ́run nígbà táwọn kan náà bá ń ṣẹlẹ̀ a mọ̀ mọ̀ pé kò sẹ́ni tí ó mú wá àfi Allah ó koro ní. ó dùn ní ó gan ni ó le ní ó dùn mọ́ wa ó kúrò mọ́ wa ní jama kò sẹ̀yìn ọlọ́run wá màmá ti, tí ń bá sí láyé náà ǹjẹ́ ó mọ̀ ṣẹlẹ̀ sí mi náà ọlọ́run ọba náà ni lillahi rabbil gbogbo ẹ̀ pátá ọlọ́run ló ní kápá lórí o òun ló lágbára lórí ọlọ́run ọba yìí ọba tí kò lórogún ni o kò sẹ́ni tá a gbé sípò rẹ̀ o kò sẹ́ni tá a gbé sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò lákẹgbẹ́ kò lálàfijọ kò lálàfiwé kò ní irú torí ẹ̀ bá a bá fẹ́ kírun ẹ̀mí ìkírun fọ́lọ́run la gbọ́dọ̀ ní àì máa nípa ń kírun fọ́lọ́run àti kò sí àti kankan bẹ́ẹ̀ nínú àwọn ànábì ọlọ́run ní àbí nǹkan míì bẹ́ẹ̀ tọ́wá nítọ̀ inú yìí ó ọlọ́run àti kinní kan mò ń kí fún bàbá ti ṣe bẹ́ẹ̀ láṣẹ rí kàlàwù òṣìṣẹ́ fún wa nù láṣẹ rí ìkẹlẹ ọlọ́run ní kò sólórogún pẹ̀lú òun ọlọ́run. وبذلك أمرت وأنا أول المسلمين. فدي دي ليه ànábìwá Ibrahim ọlọ́run pa òun láti kó o máa jẹ́ àkọ́kọ́ mùsùlùmí ní àsìkò tòun bẹ́ẹ̀ náà ni Muhammad sallallahu alayhi wa sallama òun láti kọ́kọ́ mùsùlùmí nígbà àtiwájú ó ṣe é ṣe kó dájú pé wọn náà àkọ́kọ́ mùsùlùmí nínú ìdílé rẹ nínú mọ̀lẹ́bí rẹ àmọ́ nígbà àfi jẹ́ àkọ́kọ́ òun náà ní ká sọ àwọn ìwọ̀ yìí fọ́lọ́hùn mélòó mélòó lẹ́yìn tó yẹ pé sọ òun làkọ́kọ́ tó gba ìsìláàmù ńlé wọn àmọ́ ìsìláàmù ló gbà ìsìláàmù kò gbà òun gba ìsìláàmù ìsìláàmù ò sì gbòun kí ló dé olóò gba ìsìláàmù òun lè yẹ nǹkan wò olóò gba ìsìláàmù òun dájú ìjọsìn rẹ òun dájú ẹ̀kọ́ kan lẹ́yìn ọlọ́run olóò gba ìsìláàmù bá ṣe ń rí ẹ mọ́ṣáláṣí òun náà ni wọ́n rí ẹ lọ́dọ̀ àwọn olómi àwọn olómi òkun olóògbà ìsìláàmù bó o ṣe ń ka kùrọ̀hánì bẹ́ẹ̀ náà ló tún gbé ọpọ́n fá o tún gbé jalè o sì lóògbà ìsìláàmù olóògbà ìsìláàmù òun lè ń bẹ nídìí rẹ ìfúnpá ń bẹ lápá rẹ gbẹ́rẹ́ àwúrí àgbàlagbà gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà ní bẹ́ẹ̀ lára rẹ̀ ó sì lọ gbà síláàmù láìsí ìmẹ́ni rẹ̀ níbẹ̀ tó bá lóun gbà síláàmù ìsìláàmù ò bá o wọn ní kí èèyàn gbà síláàmù tó ní kí síláàmù gbà yàn ẹni gbà síláàmù tí síláàmù sì gbà olè tó kófin síláàmù àmọ́ èèyàn gbà síláàmù látara orúkọ ó gbọ́ orúkọ hárí bí ẹran hára hára ẹni ẹni kò gbà síláàmù irú èèyàn bẹ́ẹ̀ ló wá pọ̀ láwùjọ ló pọ̀ láyé lénìí ọlọ́run ni wọ́n ibrahim aleyhi salatu wa salam ọ̀bẹ̀ dáríkà umirtu ana awwalul muslimin ọlọ́run ta pẹ́ láṣẹ mi yóò tó fi máa jẹ́ mùsùlùmí àkọ́kọ́ ní ta pẹ́ láṣẹ lélẹ́yìí torí di eléyìí gbogbo ọ̀nà tí yẹn fi ń bọ́ lọ́wọ́ orogún nìyẹn gbọ́dọ̀ jìnnà sí jama mùsùlùmí torí ẹ̀ bá a bá fẹ́ dú ẹran yóò máa bẹ lórí ọkàn wa kọ́lọ̀ la fẹ́ dú fún bẹ́ẹ̀ ni eléyìí náà ń pè ní níyẹtú alimaabud níyẹtú alimaabud kejì tí yẹn máa ń fẹnu sọ orí ọkàn ni máa gbé orí ọkàn ni ìyẹn ni àníyàn ẹni tá a fẹ́ ṣèjọsìn fún ta ló ń tọ̀hún Allah ọlọ́run tó pa wá láṣẹ ìjọsìn tó dá wa tí ó sì san wá lẹ́sàn-án rẹ̀ òun la máa ń torí rẹ̀ jọ́sìn ìrun ni ààwẹ̀ ni zaka ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni tó fi lórí ìdúran torí ẹ̀ nígbà míì a máa wáyé kéèyàn ní lọ́kàn fọ́lọ́ lòun fẹ́ dúró fún àmúgbàgbé láti ṣe sáńpẹ̀ ní tẹ́sílíà jama ẹ̀rọ tó bá dún nìyí ṣé ẹran yẹn nìyí ṣé ẹran tẹ́ni yẹn bá dún ṣé ẹran tí ò ní jẹ tá à ní jẹ ní eléyìí ò ní pọ̀ lọ́dà onímọ̀ lórí ẹ̀ mọ̀ lákọ̀ọ́kọ́ ni pé gbogbo ẹnikẹ́ni tí ó bá bẹ́ẹ̀ni eléyìí kọkọ jama jẹ̀mọ́ òun náà ni atẹ́símíyà káwá dárúkọ orúkọ ọlọ́run ọba sí ẹran tá a fẹ́ dùn lè á dárúkọ ọba sí nígbà bá gbẹ́ pẹ̀lẹ́ e ká tó gbé ká a sọ bisimilá lábàá bẹ̀rẹ̀ sí ní máa dù bisimilá bẹ́ẹ̀ bá sọ bisimilá tí ò rántí sọ àmọ́ ń bẹ lọ́kàn rẹ̀ ikú ọlọ́run lòun ń dúró fún àmọ́ kò rántí sọ bisimilá tán ẹni ní kì í ṣe lẹ́sẹ̀ tó gbàgbé ni àmẹ́ran tó pa nìyí láì sọ bisimilá tòun ti kó dùn fún ọlọ́run àníyàn ọlọ́run ló ní níbẹ̀ lórí ọkàn rẹ̀ ìjà àjẹ́ àbá ní jẹ́ eléyìí ni ọ̀rọ̀ pọ̀ lórí ọlọ́dọ̀ àwọn onímọ̀ ọlọ́ba Allah subhanahu wa ta'ala ni wala ta'kulu mimma lam yuzkar ismullah alayhi ọlọ́run ní tí wọ́n bá dú tí wọ́n dá orúkọ ọlọ́run bá fi lá ọlọ́run lọ́ọ̀ gbọ́dọ̀ jẹ́ anábíwá muhammad sallallahu alayhi wa sallam onímọ̀ anaharo dẹ́mu wasammasumullah alayhi fakulu èyí tí wọ́n bá dá orúkọ ọlọ́run ọba sí nínú ẹran tí ẹ̀jú náà wọ́n sì du ọ̀pọ̀ ẹ̀jẹ̀ jáde lára rẹ̀ anábìlẹ̀ lè jẹ́ sallallahu alayhi wa sallam. Sọlé yìí àwọn ọ̀rọ̀ yìí àwọn ẹ̀rí yìí láti máa rí nínú àwọn onímọ̀ táwọn sọ yìí pé gbìyàn bá gbàgbé láti ṣe bisimilá ẹran yẹn ti di gífà tó ti fẹ́ nìyẹn ò lẹ́sẹ̀ kò ṣeé jẹ mọ́ látara àwọn ẹ̀rí tá a mú wáyé. a máa rí nínú àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn mímọ̀ táwọn sọ pé tó bá wáyé látara àgbàgbé ẹni ń gbàgbé ni wọ́n á ní ẹran yìí náà a sì lè jẹ́ pé ẹni tó du ẹran ó gbàgbé ṣe bisimilá yìí ni. àmọ́ lọ́kàn rẹ̀ ta fún Allah torí ẹ bí ó ṣe máa jókòó lórí ọkàn wa wípé ẹni tá à ń dúró wọn fún òun náà ní ọlọ́run bẹ́ẹ̀ náà nígbà tá a bá sọ bisimilá orúkọ ọlọ́run bẹ́ẹ̀ bá ní lọ́kàn kọ́lọ̀kọ́lọ̀ òun dúró wọn fún ó wá sọ bisimilá kò sẹ́ran a gbọ́dọ̀ wọ yí dáadáa ìpele ìpele ni ẹjọ́ ní lọ́kàn fọ́lọ̀ fọ́lọ̀ ń dúró ọ fún nǹkan mi ló ń dúró ọ fún àmọ́ sọ nígbà tí ó du ẹran yẹn ó wá ní bisimilá ẹni ní o ti kúrò nínú ìsìlámù bisimilá yìí tó sọ kò nítumọ̀ torí pé lọ́kàn rẹ̀ nǹkan mi ló dúró fún àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ó lẹ́jọ́ dá sí pé tọ̀ lọ́kàn rẹ̀. olúwa wa ọlọ́wọ́ ọba ọba dẹ́dà òun ló ní lọ́kàn láti lè dúró fún àmọ́ nígbà tí ó ṣe tí ó gbọ́bẹ̀lé ó wá gbàgbé kò sọ bisimilá ẹni ẹ wá dúró ẹni ẹ lè mùsùlùmí ni tẹ́ra yẹn tó tó ní a lè jẹ́ àbá lè jẹ́ ìyàpẹ́nu bẹ lórí eléyìí lórí méjì ẹlẹ́ẹ̀kẹta òun bẹ lọ́kàn rẹ̀ ọlọ́run ló fẹ́ dúró fún lórí ọkàn. lórí ọkàn rẹ̀ àmọ́ gbà tí ó sọ bisimilá kò sọ bisimilá orúkọ nǹkan míì ló dá lẹ́yìn ọlọ́run ó sì ń bẹ lọ́kàn pọ́lọ́ ló fẹ́ wọn fún wa ní bisimil muhammadi ó fẹ́ náà yìí pẹ̀lú orúkọ muhammad bisimil isa bin mariam ó fẹ́ pẹ̀lú orúkọ isa ọmọ mariam àmọ́ lọ́kàn ó gbà pé ọlọ́run dùn fún ẹni tí bọ́lọ̀ ń jama mùsùlùmí ti bọ́lọ̀ ń wórogún torí pé àyè dá orúkọ nǹkan míì sí ń tá a bá fẹ́ dú lára àfi orúkọ Allah subhanahu wa ta'ala torí ẹ̀ a gbọ́dọ̀ gbọ́ yé dáadáa a lẹ́tọ̀ọ́ láti dẹ́nà dùbúlẹ̀ káwa sọ pé bísmì bísmì ah, yin. bísmì. malakin tàbá ilé sọ bẹ́ẹ̀ àti bọ́lọ̀ worogun àti pa nǹkan papọ̀ níbi ìjọsìn fọlọ́ eléyìí ni kò tọ́ bó ṣe wulẹ̀ kó mọ̀. ayé ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ọba ní fàṣọ́lé ní rọ́bìkà wọn ṣáàrù ọlọ́run wọ muhammad sallallahu alayhi wa sallam fàṣọ́lì ìrùn tó máa kí kó máa kí lè rọ́bìkì fóun ọlọ́wọ́n ọba rẹ̀ adájọ́ gbogbo orun tá a bá kí rákà kan méjì lé ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ ni náfìlà ní ọ̀ràn yẹn ní àwa ní máàmù àbáwálé ru ẹ̀yìn ní agbẹ́nú èrò ẹ̀yìn ní gbogbo orun tá kí ọkùnrin ni wá ní obìnrin ni wá ní. nùsọ́lí lè lọ ọlọ́nìkan là á máa kínú fún. wàlẹ́kùn sálàmà. fàṣọ́lí lè rọ́bìk sọ́lí lè lọ ọlọ́run nìkan làá máa ti ń fún torí ẹ̀ àìmọ́ kínu pẹ̀lú àdìsọ́kàn pé à ń kí fún àlùjọ̀nù kan à ń kí fún ṣéwù kan à ń kí fún rọ̀hàníyà kan bí ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ ẹni tí bọ́lọ̀ wá orogún. wọ́n ń ṣáàrù ìtọ́ka gangan òun lélẹ́yìí ọlọ́ni bẹ́ẹ̀ náà nira fún mi yín tẹ́ ẹ fẹ́ dú tẹ́ ẹ fẹ́ gún ọlọ́ni ẹ gún pẹ̀lú kíni ẹ̀gùn fún ọlọ́run ẹ̀gùn fọlọ́run ẹ̀gùn fọlọ́run yẹn òun làdí sọ́kàn ká má gbàgbé torí pé bẹ́yàn bá ní lọ́kàn bẹ́ẹ̀ láti pẹran fún ọlọ́run lórí ọkàn àmọ́ ó wá gbàgbé láti dá orúkọ ọlọ́run ọba sí i lára kò sẹ́ni yẹn dẹlẹ́ṣẹ̀ àmọ́ lórí ẹran tó tún lè ìyapa tó bẹ tá lè jẹ́ àbá lè jẹ ọ̀gọ̀rọ̀ àwọn onímọ̀ ni kò sábùrú ń ó ṣe é jẹ. torípẹ́ ni ni ó gbàgbé ni bẹ́ẹ̀ ni lábẹ́ eléyìí أن علي بن أبي طالب رضي الله عنه قال حدثني رسول الله صلى الله عليه وسلم علي بن أبي طالب النبي صلى الله عليه وسلم انصفه بأربع كلمات النبي بوصى وكوكور ميري ميري ló bóun sọ torí ẹ nínú àwọn ọ̀nà tánàbí sallallahu alaihi mọ́ ń gbà mú ẹ̀kọ́ rọrùn tí sì mọ́ ń gbà mú ẹ̀kọ́ súnmọ́ akẹ́kọ̀ọ́ nìyẹn ọmọ tá a fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ pé n tá a fẹ́ kọ́ tó bá ti níye tó ti nígbà tó àmọ́ tá a fẹ́ kọ tí kò lóǹkà èyí tó súnmọ́ náà ni pé kò lè ràn ọ́ lọ́rùn láti kọ táwọn náà bá sì wò ó ẹ̀rí pé gbogbo ètò ẹ̀kọ́ láyé ó lóǹkà ó nígbà ó lásìkò primary school ó nígbà tá a bẹ̀rẹ̀ ó sì nígbà tá a parí rẹ̀ wọ́n ní ọkẹ́ ọmọ ìdúró primary school ká máa wà ń bẹ̀ títí títí ní ọlọ́pàá tó ní o pàṣẹ kọ́mẹ́ntà sí lẹ́nu ọ̀gbẹ́ kúrò ah ẹlẹ́bí yóò mọ̀ lọ́kọ yóò mọ̀ níyàwó gẹ́sì mẹ́tọ́wárí skul ẹ̀kọ́ yẹn padà wúlò mọ́ jama ẹ̀wù secondary school ọdún mẹ́fà ni ẹ̀wù university mẹ́rin márùn-ún mẹ́fà lòun náà masters ọdún kan ọdún méjì phd ọdún mẹ́rin níbòmí ọdún mẹ́fà níbòmí ọdún mẹ́jọ gbogbo eléyìí láti lè sún ẹ̀kọ́ mọ́ akẹ́kọ̀ọ́ ni ó lè ran akẹ́kọ̀ọ́ lọ́rùn bẹ́ẹ̀ náà ni nǹkan tá a fẹ́ kọ́ wọn náà eléyìí mọ fún wọn láǹfààní rẹ̀ torí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam a máa lo òǹkà yóò fẹ́ fún wọn ní nǹkan márùn-ún nínú tó pọ̀ a fẹ́ fún wọn ní mẹ́wàá nínú tó pọ̀ a fẹ́ fún wọn ní mẹ́rin nínú tó pọ̀ kẹ́kọ̀ọ́ lè bá lè súnmọ́ wọn kó lè ràn wọ́n lọ́rùn dáadáa ànábì sallallahu alayhi wa sallam arábìnrin láàánú lọ́ọ̀kù mọ̀ sábà àdìrẹ́rì lọ. àkọ́kọ́ nù nínú mẹ́rin arábì kọ́ alìbọ́nà àbí tọ́lìbì rọ́bì ọlọ́ọ̀kù tá a lánà yìí. láàánú lọ́ọ̀kù mọ̀ sábà àdìrẹ́rì lọ. gbogbo ẹnikẹ́ni tí bá ń da ẹran dùbúlẹ̀ àbọ̀ ẹnikẹ́ni tó fẹ́ pa ẹran tó fẹ́ gbú ẹran àmọ́ lórí ọkàn rẹ̀ kò dú fọ́lọ́ bí àwọn tí wọ́n máa mú ẹran lọ síbi irin ògún lọ síbi òkúta èṣù lọ síbi omi ọlọ́sùn àbẹ́lẹ̀ míì tí ó mú ẹran lọ síbi sàárì bàbá rẹ̀ sàárì àfá rẹ̀ tí ó wà lọ dú níbẹ̀ yóò lọ pa mbẹ̀ jẹ̀mọ́ eléyìí arábìnrin gbẹnikẹ́ni máa ń ṣerú eléyìí ọlọ́wọ́n ọgbọ̀n yóò mọ̀ ṣẹ́bi léyìí. E yóò máa gbé jìnnà kúrò níbi ìkẹ́ rẹ̀ torí ẹ̀ agbọ́dọ̀ jìnnà sírò kàmáwò jama mùsùlùmí agbọ́dọ̀ jìnnà sí i. wàláàánà lọ́hùn mọ̀ láàánà wà lédè yìí anabi sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run ọba yóò mọ ẹṣẹ́ bilé gbogbo ẹnikẹ́ni nínú ọmọ abọ́mọ ọmọ tí wọ́n ń gbé bàbá rẹ̀ àbí bàbá bàbá rẹ̀ àbí bàbá bàbá bàbá rẹ̀ àbí ya rẹ̀ àbí ya ya rẹ̀ àbí ìyá ìyá ìyá rẹ̀ ọmọ tí bá wá ń gbé wọn ṣépè ọlọ́run ilé ọmọ náà lọ́rùn wà lédè yìí. máa wọ̀ pé ìjà wa rọrùn bẹ́ẹ̀ ká kó máa gbé wọ́n ń pẹ́ wọ́n pọ́ ń gbòòrò ọlọ́run kó ṣàánú wa ni kó ṣe wá lọ́mọlúwàbí kó ṣàánú wa náà lọ́mọ rí ọmọ rí ọmọlúwàbí ó ti wọ́n ní gbòòrò ọmọ tí máa ń na òbí ọmọ tó ń ṣe ṣíọ bàbá ọmọ tó ń gbọ́ bàbá rẹ̀ lójú tó sì ń fọ́yà rẹ̀ létí sọmọ nì ṣé ò ti ṣẹ́ ṣé ò ti ṣẹ́bi lé bàbá ṣé ò ti ṣẹ́bi lé yá irú àwọn ọmọ bẹ́ẹ̀ ìbínú ọlọ́run kò ní ṣaláì má mọ sọ̀kalẹ̀ lé wọn lórí torí ẹ̀ ẹ̀jẹ̀ àjọ mọ dáadáa fáwọn òbí wa kájọ mọ rí fún wọn kò sí tí wọ́n lè ṣe fún wa a gbọ́dọ̀ gbójú wòkè wò wọ́n bẹ́ẹ̀ ni kò sí tí wọ́n lè ṣe fún wa a gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì sí wọn ní tó kéré jù nínú ọ̀rọ̀ tó jọrọ àbùkù òun ni kíyàn pò ṣe a gbọ́dọ̀ ṣe é ọlọ́run ní wà látàkù láhùmá òfin ọlọ́run ní ẹ gbọ́dọ̀ ṣépè ẹ gbọ́dọ̀ pòṣé lé wọn lórí ẹ gbọ́dọ̀ wọ́sẹ̀ lẹ̀ máwọn òbí nígbà wọn bá bẹ̀ yín iṣẹ́ wà látàní haruhuma abẹ́dẹ́ ẹ ti gbọ́dọ̀ kọ̀ fún wọn ẹ má jáde mọ́ wọn ẹ má kọ̀ fún wọn. ọ̀kú láhùmá kọ́lẹ̀ kẹrìmà ọ̀rọ̀ àpọ́nlé ọ̀rọ̀ tútù ni ẹ mọ́ sọ fáwọn òbí yín gbogbo ọmọ tí máa ń gbòdì tí bá ń kó ìnira bá òbí yóò máa rí bínú ọlọ́mọ ọba. wàláàna lọ́hùn mẹ́ta àwa mùsùlùmí tẹ́ni ẹlẹ́ẹ̀kẹta oní gbogbo ẹnikẹ́ni tí bá máa dáàbò bo ẹni tí ó mú ẹ̀sìn tuntun wọlé àbó mú lànà tuntun wọnú ìsìláàmù òun á mú nǹkan míì wọbẹ̀ ìwọ wá ń dáàbò bò ó ìbínú ọlọ́run yóò mọ sọ̀kalẹ̀ lórí ìwọ náà kọ́lọ́kù ṣàánú wa torí ẹ̀ eléyìí jẹ́ kọ̀ọ̀kan wa ìsìláàmù ẹ̀sìn tó ti pé a lè fi kún toró ti pé bẹ́ẹ̀ láàlẹ́ ìyọ kúrò toró ti pé wọn náà wò dáadáa tó bá ní nǹkan pé ọlọ́run tó fọ́nrán Al-Qur'an Al-Karim ọlọ́ni al-yawma akmaltu lakum ọlọ́run lẹ́sìn yìí ó ti pé gbogbo tó bá ti pé yìí máa bọ́pá bọ́sẹ̀ kúrò níbi nǹkan méjì kí nìkan náà àfikún àbí toró ti pé ní tá a bá fẹ́ òwe ẹ̀ka fi kún un tó túmọ̀ sí ni pé kò ì tí ì pé tí nǹkan bá ti lè pé àìfi addition ẹlẹ́ẹ̀kejì òun ni yíyọ kúrò subtraction ní tó bá ti pé àìyọ kúrò mẹ́ ní tá a bá ti yọ kúrò mẹ́jẹ̀ máa kò lè pé là fi ń yọ à ń yọ kúrò kó lè bá a lè síkiri kó lè bá a lè pé Allahu Akbar tó bá fi lè mú ẹ tó fi ń kún nǹkan tó fi ń kún yẹn tó gbàgbọ́ ni pé nǹkan yẹn ò tí ì pé àfikó rẹ ló jẹ́ kó pé tó bá sì lè mú ẹ tó fi yọ kúrò níbi nǹkan òun yọ kúrò kó lè bá a pé ìsìláàmù kan ìsìláàmù ó ti pé kò bùkátà lékún lọ́dọ̀ ẹ̀lẹ́ kankan bẹ́ẹ̀ ni kò bùkátà ìyọkúrò ọlọ́run ló bí ti sọ fún ọ́nà alukur'ani wa alaykum salaam wa rahmatullah al-yawma akmaltu lakum dinakum ọlọ́run ní ẹ̀sìn yín òun ọlọ́run ti pé fún yín ó ti pé complete perfect tó ń tọ̀ nítorí bá ti wá complete ìjẹ́mọ́ tó tún wá bùkátà lékún ni rárá tó bùkátà yọkúrò ni rárá ẹ wo tá a bá fẹ́ wọn òṣùwọ̀n gaari dèríkà kan àpè ní dèríkà kan wọ́n wá wọ̀n ìdánwọ̀n ojú dèríkà kan lọ kíláàsì àfi ká mú kúrò mbẹ kó lè ba lè pé àbí a mú kúrò mbẹ ni ètò lẹ́kùn ni a mú kúrò kó lè ba lè pé tọ̀ wọ́n wá wọn dèríkà kò wá kún agolo dèríkà tó pé kò pé kíláàsì a kó lè ba lè pé ní tó bá ti pé kì í dín bẹ́ẹ̀ ni kì í lé tó bá ti dín tá a bá mú kúrò ń bẹ̀ nígbà sọ ni pé a ó ti pọ̀ jù a wà mú kúrò kó lè bàa lè pé níta bá wá fi kún níta sọ ni pé a bá a bá fi kún kò ì tí ì pé ó dínà láti fi kún méjèèjì kì í ṣòro Islam àlèyàn máa kí mọ́tò lẹ́kọ̀ọ́ dín lẹ́kọ̀ọ́ ọlọ́run ló ti pé Islam fún wa torí ẹ̀ gbogbo àwọn àdáadáalẹ̀ la gbọ́dọ̀ jìnnà sí. kò yẹ lónìí a máa sọrú ẹlòmíì ó máa sọrù a máa sọrógbó ló máa sọrògbó àìfi kún ẹ̀sìn àìfi yọ kúrò nínú ẹ̀sìn ẹni máa ní microphone tẹ́ ló ń kọ́ ẹ dákọ̀ ẹ̀mí tí làákà ẹlòmíì tó kọ́ yín àti microphone ń jọ́sìn fọ́lọ̀ àti microphone àfi ń jọ́sìn fọ́lọ̀ wá sí là ń ṣe yìí ókè arúgbọ̀n ká agbára kọ́nà kó sanwó lẹ́sìn ní ẹ̀sán rẹ̀ ni àtàwọn tá à ń sọ àtàwọn tá à ń gbọ́ ẹ dákun ẹ̀sán wo ni ó bẹ fún spíkà àti microphone àwọn ò lẹ́sẹ̀ kankan ẹ̀hẹ́n tó wá rí bẹ́ẹ̀ wọ́n náà mọ̀ lẹ́sìn ó sì rí wípé kò sí yàtọ̀ láàrin ẹni tó lo máìkì tó fi pèrún àtẹni tó fi ohùn lásán pèrún. dèédé kan náà ládàá wọn in fact ohun lásán yẹn òun ni tíṣẹ̀rí àfinrinlẹ̀ gbogbo tá a bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kápẹ̀rún tó di àwa jẹ̀mọ́ tá a gbèsè kọ́ ohun lásán ni kì ṣe microphone gbàgbọ́ bá ti dàdí tán tó wọn láti àdúgbò yóò kan gbé wá ni alákìjà ti wa gbé wá ṣé wọn náà ò ní lọ ò ní jẹ́pẹ̀ rẹ̀ tọ̀ tó túmọ̀ sí pé asọ́ọ̀tù tọ̀bí rí ohun àdámá òun ni tẹ́sí rọ̀ mọ́ kì í ṣe microphone kì í ṣe speaker. torí ẹ̀ ìwú tá a bá fi ń pè ní àdáadáalẹ̀ a máa ń jìnnà sí ni. tọ̀ bá a bá wá ṣe ẹni tá a bá rí kó wá ṣàdáadáalẹ̀ àtún ní máa kún un lọ́wọ́ àní máa ràn án lọ́wọ́ bẹ́ẹ̀ ni àní máa kí i lẹ́yìn lórí àdádálẹ̀ tí bá ń ṣe àní máa dáàbò bò lórí rẹ̀ pẹ̀lú owó wa pẹ̀lú dúkìá wa pẹ̀lú ń ta níkàpálẹ̀ lórí eléyìí gbọ́dọ̀ wáyé bẹ́ẹ̀. láàánà lọ́ọ̀hún wà láàánà lọ́ọ̀hún mẹ́ni àwọn mùsùlùmí gbogbo ẹnikẹ́ni tó bá ń dáàbò bò aládàádálẹ̀ ọlọ́run mọ̀ ṣẹ́bi ló ń tọ̀ wọ́n jẹ̀mọ́ aládàádálẹ̀ wá pọ̀ òfin làfẹ́kà mẹ́ lórí làfẹ́kà. ó pọ̀ débi pé kúrò àwọn ti pọ̀ ju ẹ̀sìn dáná bí wà náà lọ abẹ́rẹ́ gàmá o àdádálẹ̀ ó pọ̀ ju ẹ̀sìn dáná bí wa lọ torí pé kò sí ìlànà ẹ̀sìn kan dáná bí ní a ṣe àfikẹ́ rí àdádálẹ̀ ó kéré jù ẹ máa rí ọgọ́rùn-ún lórí ẹyọ kọ̀ọ̀kan rí alábìnrin wa àmọ́ ẹlẹ́mìí bá akọni أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ìwọ ló kọ́ ànábì ni ànábì ànábì ìdìbò kọ́ ẹ̀ lẹ́kùn ìwọ ló bá kọ́ ànábì á bẹ̀rẹ̀ pé ànábì kí lórúkọ ti ti yẹ tí wọ́n pa ànábì ni ó ẹ ní tọ́ ànábì ò wá wa pẹ̀lú ká pé àwùjọ ìwé láì bẹ́sí mẹ́ta gbé máìkì kó pẹ̀rún ni ẹlẹ́mí ò bá dédé bí pé tọ̀ kó tó lè pẹ̀rún yóò tún dà níyàn àwùjọ ìwé láì bí náà ṣe tọ́ بسم الله الرحمن الرحيم نويت أن أهدنا لصلاة الله تعالى أن ẹbí ìlọ́wọ́ rẹ̀ ìbéèrè tó ń ṣe yìí tó kọ́ ọ lọ́dọ̀ ànábì ni àbóhùn ló fẹ́ kọ́ ànábì jàmáà mùsùlùmí mélòó lẹ́fẹ́ kà ń bẹ̀. ó dà ọ̀nà tá a máa ń bá pèrú náà oníyàrá náà ti wọ̀ ọ́ nínú àwọn gbólóhùn tí ò sí ń bẹ̀ tá a fi kún un. tó ń yí túmọ̀ rẹ̀ padà Allahu akíbá akíbá bó kí ló ń jẹ́ akíbá Allahu akbar àmẹ́lòmí báyẹn ní wàá fáwọn ìlú náà ń pè bá ìlú ẹ̀dá kan Allahu akbar olúwa wa ọlọ́wọ́ bá ló tóbi jù ìtumọ̀ rẹ̀ rú àmọ́ Allahu akbar ah wọ́n náà máa tún fúnra rẹ̀ ẹwà tó wá kò tuntun náà nìyí kò kárí àlọ́ àlọ́ lámọ́sámọ́sá wà lára mẹ́jà fúnra o ọkọ̀ náà ti fẹ́ sí báyìí o tìwá bọ́ sọ́ọ̀bù o gbogbo nípò míì kódà ìlú ni wọ́n mọ̀ lù láìláha ìlàlá láìláha títítítí tó fi ṣèpọ̀ mọ́ subhanallah nígbà náà bí sallallahu alayhi wa sallam tó bá pàdé wa lálùkìyà máa ti máa ń béè lọ́wọ́ wa yìí pé bóòlù ẹ ṣe ń pèrò ó rí pé ẹlòmí ò mọ sọ tánàbí ìgbó mọ ẹlòmí ò mọ kó ìbàjẹ́ ń pèrò gbogbo èdè tánàbí ti ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló mọ́ tìrún pípé nù ìrún kíkí ń bẹ ààwẹ̀ ń bẹ hajj ń bẹ zaka ń bẹ tó yìí máa àdúà àdúà ṣíṣe káṣà àdúà ìjọsìn gbogbo ẹni yìí bẹ́ẹ̀ lẹ́mí bá ṣàdúà tán yóò sì mọ́wọ́ méjèèjì yóò fi pa ojú rẹ̀

àìràn lọ́wọ́ lórí àdádálẹ̀ tí bá ń ṣe wàlánà lọ́hùn mẹ́rin gáyẹ̀rọ mọ́mọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹ́rin anábi sallallahu alayhi wa sallam oníbákanáà ọlọ́wọ́n ọba yóò mọ̀ ṣẹ́ bí gbogbo ẹnikẹ́ni gáyẹ̀rọ mọ́mọ́ ọ̀rọ̀ àwọn nǹkan tí ó jẹ́ àwọn nǹkan àmì lórílẹ̀ tọ́lọ̀ ń gbé kalẹ̀ láwọn nǹkan àdámọ́ a ti mọkùnrin àbí a ti mọbìnrin a ti mọ bọ́kùnrin ṣe máa ṣe bí ṣe máa ń rí a ti mọ bọ́bìnrin ṣe máa ń rí káwá rí èèyàn tó jọkùnrin kó wá fẹ́ yí ìjọkùnrin rẹ̀ padà sí ìjóbìnrin àbóbìnrin náà tó fẹ́ yí ìjóbìnrin padà sí ìjọkùnrin a máa ṣẹlẹ̀ níbi ìmúra a máa ṣẹlẹ̀ níbi ìsọ̀rọ̀ a máa ṣẹlẹ̀ níbi ìrìn a máa ṣẹlẹ̀ níbi ìrísí ìrísí káwóyàn lọ́ọ̀kan báyìí jẹ̀mọ́ ẹ dákun sóbìnrin wá di dá mọ̀mọ́ ni àbọ̀kùn ló di dá mọ̀mọ́ ni ẹlòmíì ẹ mọ̀ wò lọ́ọ̀kan pé a ah, bàdá kan ló ń bọ̀ yìí gbàdúrà súnmọ́ yìí yóò bá di mọ̀mọ́ ẹlòmíì ẹ mọ̀ wò kéde pé a ah, ah, mọ̀mọ́ kan nìyí gbàdúrà dọ́dọ̀ yìí nìyí ó ti di bàbá la hawla wala quwwata illa billah ẹ wọlé ni àwọn ọ̀dọ́ náà wá gbà wọ́n dínú àwọn obìnrin ní máa dínú ní máa kórun ẹ̀ṣọ́ obìnrin ni bẹ́ẹ̀ ni àmọ́ lè ní nísìn nílẹ̀ Yorùbá kódà yóò fẹ́ lè sọ pé láwọn ibòmíì láwùjọ wa Nàìjíríà wa àwọn ọkùnrin tó ń dínú gan fẹ́ẹ̀ pọ̀ ju obìnrin lọ kí wọ́n fi ìtọ́pẹ̀ yẹtí yẹ́rìn obìnrin ló ní fihàn lumú obìnrin ni ẹ bá tún rọ́kùnrin náà ń bẹ̀ lòun náà bá tún lu tí ó tún lumú abẹ́rẹ́ nìkan báwọn ọkùnrin tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ lóbìnrin obìnrin tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ lọ́kùnrin alẹ́ lómi ó máa rìn tẹ bá rẹ́yìn ẹ̀ báyìí obìnrin lẹ́ẹ̀pẹ́ ń lò bá yí padà tó dájú kọ yí ló bá dọkùnrin ẹ́ ọkùnrin tó ń rìn tó ń rìn sí ẹ̀dá kò jẹ̀ máa kí láà pẹ̀lú eléyìí o àbóbìnrin náà tóun náà rìn ibi sójà káàbọ̀ tó kílẹ̀ gbigbigbigbi àá bọ̀dá ìrọ́rọ́ ni ah, màmá ni ẹ má bínú. Allah Allah ti dá gbogbo nǹkan dáa wa khalaqa kulla shay faqaddarahu taqdira Allah dá gbogbo nǹkan dáa ó sì fi gbogbo nǹkan létò rẹ̀ torí ẹ̀ gbogbo ẹnikẹ́ni alimutashabihun alimutashabihun binisabina rijal gbogbo ọkùnrin tí bá ń fi ìṣesí jọ obìnrin ọlọ́run mọ̀ ṣiṣẹ́ mi lè walimutashabihat birrijal minan nisa àti gbogbo obìnrin tí bá ń fi ìṣesí jọ ọkùnrin ọlọ́run mọ̀ ṣiṣẹ́ mi lè jama eléyìí nínú àṣà wa lẹ yorùbá gan àmọ́ àwọn tí máa ń dirun níjọ nínú àwọn ọkùnrin àwọn ṣẹ̀ṣẹ̀ àwọn bàbá wa àwọn náà máa dirun òun náà sì nìyí nígbà tí ó bá ṣe tí ó bá gbọ́n tí ó bọ̀ ni ó dirun tí ó bá ṣe òṣà wọn ni kò ní dirun á look handsome mọjọ títí egun ilé bàbá rẹ bá ti gun tó fẹ́ ṣe ó fẹ́ bọ Ṣàngó ẹ̀hẹ́n mo fẹ́ bọ Ògún máa dirun ẹ wá wọlé nílé ni bẹ́ẹ̀ lọ yunifásitì fẹ́ ti fa náà nìyẹn bẹ́ẹ̀ dé mọ́ṣáláṣí náà bẹ́ẹ̀ ti bá náà nù ọ̀pọ̀lọpọ̀ ìdílé bẹ́ẹ̀ ti bá náà nù wọ́n ní no no no kò míì no kò míì ní gbàgbọ́ ẹni ọkùnrin ní gbàgbọ́ ẹni subhanallah torí ẹ̀ ọ̀dọ̀wọ́ wa o gbogbo àwọn ọkùnrin mọ́ múra obìnrin mọ́ ṣe ìṣesí obìnrin mọ́ dín ohun bí obìnrin mọ́ sin ohun bí obìnrin gbogbo ẹni bá ń kọ́ṣe obìnrin nínú ọkùnrin àti ẹni bá ń kọ́ṣe ọkùnrin nínú obìnrin ọlọ́run mọ̀ṣẹ́ bíi ló ń tọ̀hún ọ̀rọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam ò nìyẹn lára ọ̀nà táwọn ìmọ̀ ń gbà yí àmì ọlọ́run lórílẹ̀ nìyí mọ̀nàrù àrùn àwọn àmì ọlọ́run tọ́lọ̀ fi sílẹ̀ òun nìyẹn kódà ibi tó tún lédè ẹlòmíì wọn a tún máa ṣe ẹyin ẹyin ẹyin ojú ẹ̀yìn ojú ẹranko ẹ́ contact lens kéékèèké báyìí ni ẹlẹ́ báyìí ni ó wà ní ojú olóńgbò ó wà lójú kìnìún ó wà lójú kìnní ẹ̀ gbogbo ara ní àwọ̀ ẹ̀yìn ojú tó dúdú contact lens ni ó wá kéékèèké bẹ́ẹ̀ èyí tó jọ kàlákìnní tó jọ olóńgbò tó jọ irun yóò wá mú yóò wá lẹ̀ mọ́ ẹ̀yìn ojú rẹ̀ méjèèjì tó bá wọn báyìí. àwọn dàbí olóńgbò bó sì jẹ́ ajá náà na náà ni yóò dàbí ajá àwọn èèyàn lo ọkùnrin lo obìnrin lo gbogbo eléyìí ìsìláàmù lara jìnà sí lára ìyí àmì ọlọ́run ọba tó fi sáàrin ọmọ nìyẹn kalẹ̀ láàrin wa ní lára ìyípadà bada léyìí agbọ́dọ̀ jìnà sí wọ́n mùsùlùmí kò tọ́ fún ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lórúkọ ọkùnrin kì í jórúkọ obìnrin obìnrin kì í jórúkọ ọkùnrin tọ àwọn orúkọ tó bá jẹ́ orúkọ èjì ọkọ ọkùnrin lè jẹ tóbìnrin lè jẹ kò sáburú mẹ àmì èyí tó bá ti jórúkọ àwọn apè yìí bò ẹ bí a ah, làbúrò bọ̀dá tó ń pè wọ́n á àbí tá a bá ń pe obìnrin ẹ à ń pe obìnrin pẹ̀lú abdullah àwọn sita abdullah sita abdullah sita abdullah jẹ sita muhammad sita muhammad bò lóun náà bá dá àwọn náà a máa rò bóyá ó ní àbúrò kan tó ń jẹ́ muhammad gbogbo eléyìí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ máa níkàkún sí máa ó sì takò òfin ọlọ́run àyè máa yí àmì ọlọ́run bá padà lórílẹ̀ olúwa wa ọlọ́run ọba wa kò fẹ́ torí ẹ̀ ó dọwọ́ àwọn mùsùlùmí ká tẹ̀lé òfin ọlọ́run وعن طارق بن شهاب أن رسول الله صلى الله عليه وسلم قال دخل الجنة رجل في ذباب nínú ìgbà wa nínú muslim imam ahmed bin hanbal bóyá gba nínú àwọn onímọ̀ ìbẹ̀ nínú wọn tí wọ́n á ní ọ̀rọ̀ yìí àdìsí yóò fẹsẹ̀ rinlẹ̀ àmọ́ wọ́n á máa fi ẹ̀kọ́ rẹ̀ fi ṣe ìmọ̀ ọ̀rọ̀ nú ẹ̀ wọ́n fi ṣe mọ̀ wọ́n fi ṣẹ̀kọ́ dákàlà aljanna wọn lárakùnrin kan wọ ó di ẹni aljanna rajulun fi dubabin látara ìṣiṣi wọ̀dákàlà náà rajulun fi dubabin ọkùnrin mi òun náà tara ìṣiṣi òun náà tara ìwọ náà qalu wa kayfa dhalika ya rasulullah wọn ní òṣèlú muhammad sallallahu alaihi wa sallam bóòlù ẹgbẹ́ tó a wá rí bẹ́ẹ̀ ẹ pẹ́tọ̀ àtara ìṣiṣi èyí wà janna àtara ìṣiṣi eléyìí ń jẹ òun wọná wọn ni kọ́ọ̀lá mọ́rọ̀ rọ̀jùlẹ́n aláàkọ́mílẹ́hùn sọ́nàmọ́n láyé jáwézó àádọ́ àti ìkọ́rọ̀ ìbálòpọ̀ sí ẹ̀ àwọn ọkùnrin méjèèjì ni wọ́n ní wọ́n rìn nílùú kan pé àwọn adélo ní ìlú ní ẹ lè gbàgbẹ́ kọjá bọ́ sílùú yìí àpẹtẹ bá tó fi nǹkan kan rúbọ ẹ bá tó fi nǹkan kan ṣèjọsìn qalu li ahadihima àwọn sọ fún kọ̀ọ̀kan nínú àwọn arákùnrin méjèèjì ní qarrib ó yá kílẹ̀sì kílẹ̀sì sójú bọ̀ wà níjọ́hun àmọ́ níbẹ̀ níjọ́hun ó fẹ́ gba ìlú kan kọjá wọ́n á ní òun lè kọjá àfi tó bá tó bọ tí wọ́n ń bọ nínú ìlú yẹn bóyá wọ́n ti kó pa ẹran sídi ìdí nǹkan tó ń bọ ní o àbí ah, ẹ̀kọ́ fífi ló gbé bẹ́ẹ̀ ni o àbó foríbalẹ̀ ni o ó ṣáàṣì kankan tó fi bọ kínní o ṣèyí ṣe sí ni òun ló ṣẹlẹ̀ nígbà náà wọ́n wá sọ fọkàn nínú wọn yìí pé kọ́rẹ́bẹ̀ kọ́ra lẹ́sà ìndíṣẹ́ wọ́n ní ìyá ìwọ ìwọ alákọ̀ọ́kọ́ ọ̀yá kí ló múlẹ̀ gẹ́gẹ́ bí tó fi bọ òṣà wa ah, ó ní olóhùn ò ní kankan ó ní òun ní kankan kò kọ́rẹ́bẹ̀ wọn ò ní àwọn àlùkọ́rì bọ́lá ojú lábẹ́ wọn ní kódà bẹ́ẹ̀ gbòòbá tiẹ̀ ní ìkankan náà nìyí àá orí màálù orí làkúnmí òòrá gbò òòrè gunfe ìṣinṣin kọ́ òṣìṣẹ́ rẹ̀ ìṣinṣin àbí bẹ́ẹ̀ gbogbo ọ̀mọ́ ìṣinṣin ní wẹ́rẹ́ ẹ̀ ó sì mú kó sì pa lórúkọ òṣà wọn kó gbó sídìí òṣà ọ̀kọ́rọ̀ba bàbá abẹ́ni èyí ò ní ó bá pa ìṣinṣin ó pa sójú ojúbọ ọ̀hún fàkàlà sabila fàdákàlà náà máa ní ok wọ́n ti firi o lè mọ ọlọ́ntì yẹn kò pẹ́ tó kúrò mẹ́ òun ló kú ló bá dẹni náà torí pé ọ̀rọ̀ ìbọ́nà àwọn orogún olùgbà tí èèyàn bá tó para fún mi sójú bọ̀ kódà bọ́dá pé tambólógẹ nìyẹn pa tambólógẹ nìyẹn pa lórúkọ wípé a fi ń ṣẹbọ sọ́nà jẹ̀mọ́ òun náà ti di mùsùlùmí ó ti jẹrẹ bọ́ lọ́dọ̀ ọlọ́run. وقال ní àkàr ọmọ sọ fárakùnrin kejì pé kọ́rì tọ̀ àgbẹ̀tẹ̀ náà tó báyìí o èwo ni wọn náà ó fi ṣe ìsúnmọ́ èwo ló fi síwájú báyìí kọ́lá mọ kúntù ọ̀kọ́rì ní àdìsí àdúnnàlọ́ ó ní ẹgbọ́ èmi ò ní kankan tí ìfi ṣe súnmọ́ sí kankan ọlọ́ọ̀ nìkan ni máa ń sìn allah nìkan ni máa ń sìn wẹ́sìn kàmí fàdárà bú ọ̀nùkọ́ ọba bẹ̀ lórí wọ́n sì pa á ọ̀pá arákùnrin ní kẹsẹ̀ ọ̀dà kan àlùjẹ́nà jẹ̀mọ́ ó bá dé ní àlùjẹ́nà ẹ wá wò kán máa ó dé ní àlùjẹ́nà a máa wáyé bẹ́ẹ̀ dáadáa lọ́pọ̀lọpọ̀ torí ẹ̀ báyìí fìdí ju kánú bá a ti máa ń wílẹ̀ Yorùbá ẹ má ti ń pè wá sí tọ́lọ̀ ò fẹ́ àfẹ́ náà àánú gbọ́dọ̀ fẹ́ àdékún wọn lọ́wọ́ lórí ẹ̀ àìfìdí ju kánú ah, mo lè mo tìjú mọ́ mi mo ti ju ọ̀rẹ́ mi ní o mo ti ju àfá mi ní o àìṣe bẹ́ẹ̀ tá a fi wá ṣe ń tá a mọ̀ pé ọlọ́run ọbọ̀ ò yọnu sí èyí ni kókó dọ́rọ̀ sọ fún Al-Qur'an Al-Karim sọ́tò Luqman lọ́nà wọ́n ìjà àdáka àlá an tushrika bí máa lé sàlákà bí ilmú fàlá tó tẹ̀ ẹ́ hùmọ́ bí bàbá àti ìyá rẹ bá ń gbìyànjú pé àà ah, ah, ìbá wà lábí ọ àà ah, ọba aláyé ni ó wà gbọ́dọ̀ wà lọ ní ó yá níbo lẹ́ lọ máa mi níbo lẹ́ lọ bá mi afẹ́ lọ bọ alójúbọ ni ọlọ́run ló gbọdọ̀ dá wọn lóhùn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni gbogbo tó máa ń pò wá pé ká ọlọ́run ká yẹpa sófin ọlọ́run ọlọ́run la gbọdọ̀ dá àmọ́ ó mọ̀ sí dáadáa sí wọn o gẹ́gẹ́ bí ọmọ ó fún ọ lẹ́tọ̀ọ́ òbí lọ́lọ́sọ̀nù torí ẹ̀ eléyìí ni ó jẹ́ ẹ̀kọ́ gidi fún gbogbo mùsùlùmí táàpù náà mọ̀ pé àbúṣe wulẹ̀ kó mọ àní àǹfààní láti pàǹtàǹkà pọ̀ níbi ìjọsìn fún wọn lọ́wọ́ bẹ́ẹ̀ ni kódà tó bá ń bẹ lóko tá a fẹ́ jẹran tá à ń pè ní pìyàn àwọn ẹranko ń bẹ tá a láǹfààní àti pa tó bá ti sọ̀rọ̀ tó bá ti jà kúrò nínú ẹranko àbíjà ìyẹn ẹranko ẹranko tí máa ń pa ẹranko ẹgbẹ́ rẹ̀ jẹ àwọn carnivorous animal àwọn eléyìí ohun àfi ń jẹ wọ́n èèwọ̀ ni bí kìnìún àìjẹ àìjẹ kìnìún bẹ́ẹ̀ lè jò àìjẹ àbẹ́ẹ̀nà tí kùránì ní ájìnà sí bí ẹlẹ́dẹ̀ àìjẹ kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ilé tá à ń pè ní dọ́ńkì àìjẹ́ àmọ́ kẹ́tẹ́kẹ́tẹ́ igbó tá ní zebra àmọ́ jẹlé yìí ó wá lọ sínú igbó gẹ́gẹ́ bí ọ́ńtà gẹ́gẹ́ bí ọdẹ ó wá rí ẹran tó fẹ́ pa ó fẹ́ pa eh, ehoro àbó fẹ́ pa ẹmọ́ àbẹ́fẹ́ pa eh, ọ̀kẹ́rẹ́ eh, àbó fi ẹ̀fẹ́ pa ẹyẹ náà ni pẹ́pẹ́yẹ ẹ̀yàwó tí máa ń fò fẹ́ pa wàá ṣe bismillah wallahu akbar lọ́kàn rẹ o gbọ́dọ̀ nílẹ̀ kó o fẹ́ pa o fẹ́ pa fọ́lọ̀ o fẹ́ pa nítorí ọlọ́run kódà bí yẹn bá gbàgbé bismillah tí ò rántí sọ torí nígbà míì ẹ̀rù ọmọ ọbẹ̀ tó fẹ́ pa nǹkan gbà mí wọ́n á tún yọ̀ ní gbé lọ wọ́n náà parí ìdádí ah, náà bóyá ni ẹlẹ́sì lè pẹ́ náà àwọn lè pẹ́ náà wọ́n lè pẹ́ náà wọ́n sọ wọn nípa báwọn pẹ́ náà ládùúgbò wọn bàrọ̀ wá débẹ̀ náà wá pé ah ó dà ó náà ló dùbúlẹ̀ yìí ah àkúmíná ni ó pa àkúmíná ni ó pa nìyí jẹ̀má àfi bí eré ló bá bẹ̀rẹ̀ sí ní dán ló bá làágùn wọ́n fún ẹ lọ́bẹ̀ ìwọ àtọ̀bẹ̀lẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní jó láì pé wọ́n lùlù fún ọ bá bẹ̀rẹ̀ sí ní jó láì pé wọ́n ẹ̀yìn ẹ̀yìn jẹ̀má ẹ yóò gbàgbé bí sùn láì abẹ́rẹ́ gbàgbé lójú gbogbo àkórèkẹ́ ni pé kó sáà sì ti pẹ́ẹ́rẹ́ yẹn ti kú sá. bẹ́ẹ̀ ni ẹlẹ́mìí lójó ẹnìkan ló dú ẹran báwọn ẹran bá dìde ẹran bá sí ló bá ti wá bẹ̀rẹ̀ sí sálọ gbogbo àdúgbò ẹnìkan dú adé ẹjọ́ kan adé wọn kó kó ẹ̀sìn ti dùn sán. gbogbo ẹ̀kan ló lé ìkìyà láti lè pa nǹkan ẹwà àwọn obìnrin torí ẹ̀ nínú ìsìláàmù kì í ṣe wọ̀ kóbìnrin pẹran léyà fúnra rẹ̀ kó pa kó dà dùbúlẹ̀ kó fọ̀bẹ pa kìí ṣe wọ̀ àmọ́ ọ̀gọ̀rọ̀ àwọn obìnrin tó lè ṣe bẹ́ẹ̀ ó wọn ẹ wọn wọn tó bá ra yẹn ayẹn lásán yóò kí gbé níbẹ̀ ni pé ejòlá lórí obìnrin mi òní àní kó wá pa ah, ègbófe àbí kó wá para fún mi ẹ ọ̀bẹ lẹ́ẹ̀fún yóò kàn máa ṣèrànràn ni so ẹni tó yẹ pé ìbẹ̀rù bójú lọ́mú tó fi gbàgbé tó yẹ kó wí ní tó bá pa nìyí ṣá lè jẹ́ àbá lè jẹ́ eléyìí lè ẹnu kò lérè léyìn bẹ́ẹ̀ ni ọgọ́rọ̀ àwọn àfáà gbà pé a lè jẹ́ torí pé lọ́kàn rẹ̀ ó gbà pé ọlọ́run nìkan nìyẹn máa dúnra fún ọlọ́run nìkan ló ti fẹ́ dùn fún àmọ́ lórí ahọ́n rẹ̀ ó gbàgbé láti sọ. eléyìí jẹ́ ọ̀kan kí àwọn mùsùlùmí ká gbọ́ ẹ̀sìn ọlọ́wọ́n bá ká gbọ́ yé dáadáa insha Allah a máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tí ó mọ̀ kókó tí a fi bára wa sọ̀rọ̀ ó náà ni pé la yudbahu aw ma ja'a fi sabihi li ghayri Allah la yudbahu illa lillah àìdú ẹran pẹ̀lú orúkọ kankan pẹ̀lú àdìsọ́kàn kankan àti àdìsọ́kàn pé ká dúpọ́ lọ́ọ̀ nìkan. Allah subhanahu wa ta'ala ni ẹran akómọ ni ẹran ìyàwó ni ìṣílé ni àbá ṣòwò gbogbo ohun tó fà á sáàfì orúkọ ọlọ́run lágbọ́dọ̀ kù sí lára wọ́n bá kó orúkọ anábì ẹran ni kò ṣeé jẹ mọ́ o bísí Muhammad rasulullah ló bá dù ẹran kò ṣeé jẹ mọ́ salatu wa salam àbórúkọ bá rẹ̀ ìyá rẹ̀ àbúrúkọ mọ̀lẹ́bí ẹ̀hẹ́n a gbọ́dọ̀ dánwò a gbọ́dọ̀ dánwò tó bá sì wò dáadáa ó rí i pé àwọn olóòṣà tó máa ń dúran wọn ìdá orúkọ ọlọ́run bá ti là bẹ́ẹ̀ ni wọn ìdá orúkọ ọlọ́run ti là wọ́n pè gèdè wọ́n pè àwọn àlùjọ̀nù wọ́n pè àwọn àwọn ẹ̀dá míì nínú ẹ̀dá ọlọ́run torí ẹ̀ lẹ́sìn bí ọ̀nà ìbàṣẹ́ bọ̀ wọ́n fi ń ṣẹbọ́ sọ́lọ́run ẹni lè máa ní à kí ni ẹ̀tọ́ láàrin ẹran léyà àti ẹran tí àwọn oníṣẹ̀ṣẹ̀ máa ń pa ẹ̀tọ́ bẹ láàrin méjèèjì àkọ́kọ́ ẹran léyà àbí jọ́sìn fọlọ́wọ́n bá ní pípa ẹ̀ níjọ́sìn pípa rẹ̀ níjọ́sìn nígbà bá ti wá pátá jíjẹ rẹ̀ ẹ́ àǹfààní ni fún àwa níṣì máa ń dùn ní máa àwọn tí èsè mùsùlùmí gan wà náà bá jẹ gan àwọn náà máa ń tẹ́tí fáyì sí. torí ẹ̀rọ náà bá fi ní lẹ́yìn yanalu lọ́ha lùhùmù ha wà láti máa hù ha ọmọ mi ẹgbọ́n lẹ́yìn náà lọ́ha lùhùmù ha ẹ̀jẹ̀ ẹran tẹ́ ẹ pa àbí ẹran ní ọlọ́run lóhun ò ní ìdí rẹ o òun ò béèrè rẹ lọ́wọ́ wa o wàlẹ́ àkè yanalu hù taqwa minkum tọ́lọ́run bá fẹ́ òun náà ní ìpayọ̀ ọlọ́run ìbẹ̀rù ọlọ́run tá a fi pa òní pé ìjà orúkọ ọlọ́run bá sí pápọ́lọ́ àmọ́ ẹ̀jẹ̀ rẹ̀ kò wúlò ẹran nǹkanú ẹran nǹkan ìtẹ́ ẹran àwọn aláni gbogbo ẹ̀ àwọn aláni kódà tó yẹ mọ́ ìwo ìwo ẹran tá a pa ẹran léyà bàbá nídìí ẹ̀ a lè lò níjọ́ òun nígbà wọn bá pa ẹran tán nìyí àwọn ọmọ kéékèèké wọn lọ ni wọn ti pa ẹwọn àṣà ìwò ẹran wọn fi gíbọ àwọn ló ti mọ fi jà lẹ́yìn tẹ́lẹ̀ géèmù náà ni ẹ̀sìn ọ̀tá kó spọ́ọ̀tì ni tó túmọ̀ pé tá a bá pa ẹran tán kò sí tí ẹ tí òun lò mẹ́ tọ̀ mọ́ wá wà wọ́n ṣẹ̀ṣẹ̀ ó ṣàǹwó wọ́n ṣọ̀gbọ́n bá pa ẹran jàmá gbogbo ẹ̀ pátápátá ni wọ́n gbèsè di òòṣà àwọn àkànnù gbogbo tán pa náà wọ́n gbèsè di òòṣà. àtẹ̀jẹ́ rẹ̀ àtẹran rẹ̀ àti nǹkan inú ẹran rẹ̀ àti nǹkan ìtanú ẹran rẹ̀ gbogbo ẹ̀ gbèsè bẹ̀ kò sí ìyẹn bá iná ti gbé bẹ́ẹ̀ sì ní ìjàmá ta ló ń wọn ló ń jẹ tí ajé ó jẹ èṣù ni ó ṣe àwọn ajá tí o bá sì kankan tó bá sáwọn ilé yorùbá jẹ bí ó ṣe wà tó jẹrà ń bẹ tó wà náà tọ àmọ́ àwọn míì nínú wọn nìyí máa bá porí di ẹran tán bóyá ẹran ti ń pè ẹsẹ̀ ẹsẹ̀ wọn á mú orí rẹ̀ nìkan wọn gborí rẹ̀ títí òòṣà gbogbo yòókù apá méjèèjì ìtàn méjèèjì nǹkan nú ẹran nǹkan ẹyẹ ẹran nǹkan orí ẹran gbogbo ẹ̀ wọ́n mọ̀ gbélé lọ wọ́n lọ jẹ́ lé wọn wọ́n á gbé orílẹ̀ èdè òṣà mádà àwọn abẹ́rẹ́ pé tó ta lẹ́bi pa wọ́n nítorí òṣà ni torí òṣà bò ó ẹ wá gbó fún òṣà nìkan ní orí ẹ̀yin wá gbé tán ẹ gbé ṣáàkì ẹ gbé owó ẹ lọ ẹ máa tara yín gbogbo yẹn nìyí kò sí tó bá jókòó kò bá làákà yìí mọ̀ torí ẹran léyà àmọ́ jẹ́ ni ìtúgbọ́ ìgbẹ́ ẹran léyà kódà kó má jẹ ẹran iléyà nìkan ìgbẹ́ ẹran màálù tẹ pa tẹ̀bá máa jẹ ọlọ́run ni ẹ má jẹ o ẹ̀jẹ̀ rẹ̀ lè wọ̀ ẹ̀jẹ̀ ẹran ìwọ̀ ni àdámọ́lùmọ́sọ́ tó ẹ̀jẹ̀ gbùgbù ìwọ̀ ni àmọ́ àwọn ẹ̀jẹ̀ ralẹ̀ralẹ̀ tó ní kò tí bẹ́ẹ̀ ṣe pẹran ẹ̀jẹ̀ ò ní máa bẹ lára ẹ̀ tó ṣẹ́kù níbi ẹran ni àwọn ẹ̀jẹ̀ ralẹ̀ralẹ̀ yẹn nìyí kò sábúrú mbẹ́ àmọ́ ẹ̀jẹ̀ gbùgbù tá a wá gbé tá a gbà á tá a máa ń ṣe kárí ilé dùn sí haramu nìyẹn gbogbo láti pé gbogbo ẹran lé atara àpàjọ náà ni na na ní gbogbo ẹ ṣùgbọ́n lọ́run ní ìlọ́dọ̀ wa ní kíni àtàkùwà ká bẹ̀rù ọlọ́run ká lékòó payọ ọlọ́run ká rántí ìpìlẹ̀ tó bí ẹran Ibrahim aleyhi salatu wa salam ká rántí torí ní ká máa ṣẹran nù mùsùlùmí torí ó dọwọ́ oníkálukú wa ìgbẹ́ ẹran àwọn olú mi ń bẹ́ẹ̀ ìgbẹ́ ẹran wa máa jẹ́ òun náà mú jẹ́ ajáṣọ pẹ̀lú mi náà ni ọ̀rẹ́ ìjẹ̀gbẹ́ ẹran ó ti ń jẹ́ fún ẹran ẹ oúnjẹ abọ́ọ̀dì ẹ gbogbo àwọn tó ń ṣiṣẹ́ lẹ́nu á ah, ó ṣe àádùn ah, mi nìyí wọ́n tún sọ bẹ́ẹ̀ ni ọlọ́run fún wa ó fara rọ̀ wá ní nǹkan rọrùn ní abẹ́bí náà ẹyẹ akíní yẹn sọ́tàn ẹyẹ nílẹ̀ lárúbáwá orí ẹran wòye jẹ́ ní lárúbáwá ẹsẹ̀ ẹran wòye jẹ́ ní lárúbáwá apá ẹran gbogbo èmi rẹ̀ ṣe gbogbo apá orí yẹn gbogbo nǹkan náà ẹran ṣáàtì ẹ̀dọ̀ kúkú tẹ́ẹ̀mọ́ torí ẹ̀gbẹ́ wulẹ̀ àwọn èyí jẹ́ odidi ẹ̀hẹ́ ara ẹran táwọn máa jẹ nìyẹn wọ́n sì ṣe débi pé tó bá ń bu báyìí gbà tó tọwọ́ bomi ni yóò bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ ọjọ́ jẹ ti nù àmórí ẹran ẹsẹ̀ ẹran méjèèjì apẹ ẹran méjèèjì àwọn èyí jẹ ní àwọn o ọlọ́run fún wọn náà ni ẹ̀rí Nàìjíríà wà àwọn ń jorí ẹran. kódà orí màálù a máa fi ń ṣe ìyàwó orí màálù mi wọ two fifty kódà three thousand ẹ máa gun orí màálù mi kalẹ̀ ó ju àgbo méjì mi lọ orí màálù eight hundred wà orí màálù nìkan ẹ máa pọ́ǹpù ẹ̀ ó gbèjì kẹ́mọ́tì wa sọ ìtàn apá láwùjọ wa yìí ṣùgbọ́tọ̀ ọlọ́run tó délẹ̀ fáwọn náà àwọn náà ń ṣakọ ìgbẹ́ màálù ẹ̀ ìgbé inú rẹ̀ ní àwọn èdè níbò mí àwọn ọmọ jẹ́ ìgbẹ́mọ̀ ní kìí ṣe gbogbo ẹran tọ́nà bá láàlì jẹ tó jẹ́ ẹran àláàlì ìgbẹ́ rẹ̀ ní ìtọ́ rẹ̀ ní náà ní ẹgbẹ́ mú fún mi ni ni ni òun dàgbàlà òtún gbé ọdún bẹ̀rẹ̀ sí mú esi mẹ́ ìtò èèyàn láyé mu ilẹ̀ yorùbá lẹ́fi máa ń mọ̀tò èèyàn nílẹ̀ yorùbá ah ọlọ́run o dára wọn jẹun ilé àtọ́ náà abálẹ̀ yorùbá nìyẹn téèyàn bá sì kí wọn ní kó mú ìtọ̀dájí kó rẹ̀ wọn ní kó mú lórí kò sí ìwòsàn bẹ́ẹ̀ bó ti wọlé kó mọ̀ kò sí ìwòsàn bẹ́ẹ̀ àmọ́ àwọn ìtọ̀ ẹran tá a ní yẹn nìyí jẹ́mọ́ ìwòsàn bẹ́ẹ̀ ní China wọ́n ní make the best make tí wọ́n discover this thing òní make ayan ayan cockroaches make rẹ̀ wọ́n ló dájú gbogbo make ẹran yòókù lọ àwọn ti discover rẹ̀ ṣe pé kò sí ìdọ́lọ́wọ́ nísìnyí yóò padà dé sọ̀rọ̀ sí ráyà àti àyàmà ní tó ráyà sí yóò kúrò ní àyàmà yóò kúrò ní àyàmà torí ẹ̀ gbogbo eléyìí lára ẹ̀kọ́ Islam òun ni èyí àbí Allah subhanahu wa ta'ala kó ṣàlékún àgbọ́yé àti àlékún mímọ̀ fún wa a máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tí ó mọ̀ وصلى الله على سيدنا محمد وعلى آله وصحابه وسلم وتبني